náà ìbéèrè ò ní pé kí la lè fi ṣe tàyàmù eléyìí náà ọ̀rọ̀ wà lórí ẹ̀ ìtọ́nà ọba subhanahu wa ta'ala sọ ní pé fatayammamu sa'idan tayyiba tayammama ìtumọ̀ rẹ̀ ní qasada kò ní kíyàn ṣe kí ni kó gbèrú nǹkan kó wá nǹkan fatayammamu ẹwà sa'idan tayyiba kí náà pín sa'id sa'id ni wajhul ard orí ilẹ̀ ó ní sa'id tayyiban tó pure so ta bá wo orí ilẹ̀ kí lá máa rí iyẹ̀pẹ̀ ayẹ́wẹ̀kọ́ àbí ẹ̀pẹ̀ kọ́ ló wà lórí ilẹ̀ aha so fatayammamu sa'idan àwọn kan wá gbà wípé in tí ẹ máa wá yẹn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pé ó ní gùbá ó ní dust tó túmọ̀ sí pé yẹ̀pẹ̀ tí ò bá ní dust ẹ lè ṣe kí ni ẹ lè fi ṣètẹ̀yà mú lọ́dọ̀ àwọn yìí yìí ni mọ́dá bí àwọn Hanabila lọ́dọ̀ àwọn Malikiya àwọn gbà pé ẹ lè fi ṣe tẹ̀yà mú àwọn yẹ̀pẹ̀ yẹn rìn kankan mọ́ra wọn tó bá ti gbọ́ lè so tí particles wá rẹ̀ wà ń bẹ̀ torí kọ́wọ́ bá ṣe léṣe lójú ìlú ògbọ̀n àwọn particles bí àwọn ìyẹ̀pẹ̀ ògbọ̀n kúrò ó lè fi ṣe kí wọ́n àwọn hanabila àwọn pàtí kí ó gbọ́dọ̀ ní dust dust yẹn gangan ló fẹ́ fi rojú ẹ̀ so àwọn gbà pé tí ò bá ti ní dust a lè ṣe kí a lè ṣe tẹ̀yàmú pẹ̀lú ẹ̀ so àwọn kan parí pé kí ni gbogbo tó wá ti ń bẹ lórí rẹ̀ lókùnmà tí wà ti kí ń ṣe nǹkan tó máa áàmù wa ṣé orí ibẹ̀ gangan ló wà mo rò pé àárín ẹ òkèlẹ̀ sáwọn tó ló gbọ́rọ̀ ní dutch so wọ́n nítorí pé gbólóhùn ah, wọ́n sọ eh, eh, nínú yẹn ní pé dàbí nínú nǹkan yẹn

àwọn tàn wá sọ pé òfin tó fẹ́ fọ́ pa ṣé gùbárù wà ń bẹ̀ tí gùbárù bá ti sí bẹ̀ kò lè lù nàmà anábì sallallahu alaihi wasallam àgbọ́ pé ó fọwọ́ kan ó fọwọ́ kan ògiri ó ṣe tàyà mú àwọn ó sọ pé ògiri tó fọwọ́ kan yẹn ó ní dust mo rò pé ó clear so torí ẹ̀ o ní òjé kí torí pẹ́ lómi lówó pé ọlọ́lùfọ́ ọkàn dọ́sù kó mọ̀ fọ́ ara ara pléènì hmm, ara pléènì ò kí ń ṣe irú ẹ̀ sọ kò ń ṣe ara pléènì pléènì ara nǹkan tá sọ pẹ́yẹ o èyàn ṣe ṣe tẹ̀yà ọ̀fẹ́ ṣe tẹ̀yà mú lọ́n ọkàn ni ó ní olùṣe tẹ̀yà ọ̀hún hmm, hmm. àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan ilẹ̀ ilẹ̀ gangan ilẹ̀ ṣe wọn pé oríṣiríṣi ẹ̀pẹ̀ nílẹ̀ ní so wọ́n máa fi sọ lé wípé àwọn àlùmọ́nì ní tó wà ńlẹ̀ ṣára nǹkan tá lè fi ṣe so eléyìí kò sara le fi ó ṣe jẹ́ The Guidance Facebook page. Follow, like, and share.